kí ròyìn dé sì gbé kí gbogbo ayé rí pé tó àwọn ni wọ́n sọ pé tó ká kojú wọn gbogbo ibi tí yaba ti fẹ́ jẹ yorùbá ká fèsì ibẹ̀ ọlọ́run mọ̀mọ̀ mú wa agbára mélòó wà làwọn fúlàní wa ní. ojú ti olówó tó ra ilẹ̀ tílẹ̀ ṣẹ́kù ojú tòyìnbó òyìnbó tó ṣe bẹ̀bí tí ò lè fi ẹ̀mí sí i lára ojú ti àwa yorùbá tó jẹ́ pé àfi ẹnu lásán bíi tájàkàrà lásán la ní tá a lè dáàbò bora wa ẹ má bínú o ẹ má sọ pé ah, kí ni irú ọmọdékùnrin yìí kí ló tún wá sọ nírú àkókò yìí ojú òní kúkú tì wá ṣùgbọ́n kí láǹfààní orógbó apá kò láwẹ́ àtúnjẹ́ kò tún dùn kí láǹfààní ẹni ìlú téèyàn ń gbé tí ò ní ìdájú lórí ààbò ìlú náà àjẹ́ wípé wọ́n bá ní pé àwọn kan eh, darandaran ni wọ́n o eh, fúlàní ni wọ́n o eh, ìkà ni wọ́n o ọ̀dàlẹ̀ ni wọ́n o tán bá ti ń wọlé sí wa lára bí fèrèsé wa bí ò bá ti ní àgádágodo àjẹ́ wípé ojú tì wá nìyẹn wọn náà ń dá wa lọ́nà inú fo àyàfo òun lọmọdé àtàgbà ọkùnrin pẹ̀lú obìnrin onílé àtàlejò ní gbogbo ilẹ̀ south west inú fo àyàfo òun là á fi ń gbé ṣùgbọ́n ká máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin àgbàlagbà kan àgbà kan tó jẹ́ pé bí nǹkan bá ti ń ṣẹlẹ̀ báyìí bá a sì rí olójútùú sí i òun ni mò ń wà lóòkan àyà títí yín e lórí bàbá wa Gani Adams ààrẹ Ìbà Gani Adams lóògùn ọ̀fẹ́ o bàbá náà ti gbìyànjú wọ́n sì sọ àwọn nǹkan tó jẹ́ pé ó yẹ àwọn ìlànà tó yọ ká tẹ̀lé wọ́n sọ o ó dàbí pé a wá sórí ìkànnì AM TV yìí láìpẹ́ ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti rí ẹ search lórí àwọn channels wa yẹn nǹkan tí bàbá náà sọ ni pé gómìnà kí gómìnà tó bá gba àwọn darandaran yìí láàyè láti gbà wọ́n lálejò ìyẹn tán pè ní ruga àbí ruga àbí ruga tán sọ pé àwọn fẹ́ dálẹ̀ sí àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan bàbá náà ní pé ìtàn ò ní dáríjì gómìnà kí gómìnà tó bá gbìyànjú láti gbà wọ́n láàyè nílẹ̀ yorùbá yìí ká tún wá dúpẹ́ eléyìí tó tẹ̀lé tún ṣẹlẹ̀ torí pé ti Ìbà Gani Adams kọ́ fẹ́ wí lẹ́ni títí ajìjàǹgbara Sunday Ìgbòho Ìgbòho òòṣà eh, tó sọ ọ̀rọ̀ láìpẹ́ yìí pẹ̀lú iléeṣẹ́ ìròyìn BBC Yorùbá tó sọ pé báwọn bàbá wa bí wọ́n bá lè gba àwọn láàyè o wípé kí wọ́n pe akọni nígbòho akọni nìbàdàn akọni nípínlẹ̀ Kwara akọni lógùn state akọni ní Ọ̀yọ́ akọni ní èkìtì akọni londo akọni ní gbogbo ilẹ̀ yorùbá kán pè wọ́n pátápátá pé kán pàpérò ẹ̀yin ọmọ yìí ìyà gbọ́dọ̀ jẹ wá gbé ẹ lọ lè kọ̀yà fún wa nítorí pé àwọn gbàgbọ́ nínú ọ̀rọ̀ wọn pé bókété bá dàgbà tán ṣé bọ́ mú ara rẹ̀ náà ní mú yìí wá sí pé kíyà òkété kó tún máa gbẹ̀yìn bẹ́bọ jẹ́ fọmọ rẹ̀ bíi kó máa gé e nírùjẹ torí pé nǹkan tí Sunday Igboho jẹ́ kó yé wa ní pé wọ́n bá fún àwọn láàyè wípé ah, gbogbo àwọn tó yẹ pé wọ́n ń jẹ́ ìdààmú tá a fi ń jẹ́ inú fún àyàfo tó ti wá kódà wọ́n ló fẹ́ẹ́ yá ju ká ní Boko Haram gan lọ ní South West ti wà yìí wípé nítorí pé gbogbo nǹkan tí àwọn Fúlàní darandaran yìí tí wọ́n ń ṣe ní ọ̀hún tó mú wọbí tó yẹ pé tó mú jẹgbé lọ́hùn ibi báyìí náà tó ń ṣe wọ́n ti fẹ́ máa mú jẹgbé o ṣùgbọ́n báwọn bá ní pé káwọn ó kọjú wọn káwọn ó bá wọn jà káwọn ó dojú ìjà kọ wọn wípé àwọn bàbá wa àkàn wà tó jẹ́ pé àwọn náà ń mú pariwo pé ẹ́ẹ́ àwọn ta ló ràn wọ́n ṣẹ́ ta ló ní kán jà fún wa ẹ wò ẹnu oníkàn la ti ẹnu ọlọ́fà òun náà la ti ṣùgbọ́n kí ni èrò titi yín lórí nǹkan tí Sunday Igboho yìí tí wọ́n sọ torí pé ọmọdé ò bá débi ẹ̀rù ẹ̀rù ní lẹ̀rù bá o bọ́mọdé bá débi ẹ̀rù ẹ wò ó inú fún àyàfo náà ni ó fi kọjú ẹ̀rù yẹn. gbọ́ sórí ogun yẹn tán gbọ́ gbogbo pa tí mo kó mẹ́rin pé ah, ọkùnrin mẹ́rin ogun bàbá yẹn nígbà ogun ó ṣe báyìí ó ṣe báyìí ọ máa ń jẹ́ kí ẹlòmíràn pé ah, ọkùnrin ni akíkanjú ọkùnrin ni gbogbo wa wàhálà ládọjà àtàwọn baba dídí búmbàdàn náà gbogbo àwọn tí wàhálà yẹn sojú wọn wọ́n fẹ́ impeach ládọjà wọ́n fẹ́ yẹ ládọjà ń pò wọ́n fẹ́ gbàjọba lọ wọ́n fẹ́ yẹ ládọjà jẹ nǹkan tèmi dẹ̀ dúró ti gbà yẹn gbogbo àwọn tó rí pa tí mo kó láti pé kán mọ̀ rí ládọjà yẹn jẹ́ ń gbà yẹn sùtẹ́lómi bá rí mi ẹ̀rù yẹn mo gbé ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nìyẹn bí wọ́n ṣe bọ́ta ṣe pọ̀ tó ọlọ́run ṣẹ́gun wọn fún un èròǹgbà mi lórí ìgbésẹ̀ àwọn fúlàní yẹn ni pé ẹnu yorùbá gbọ́dọ̀ kò tí wọ́n bá mọ̀ pé wọ́n fẹ́ ka bá fúlàní jà káwọn bàbá wa gbogbo àwọn bá wa gbogbo àwọn bàbá bàbá wa wọ́n ṣáájú kàn pè wá sí mítì kàn wọ́n dẹ̀ fún wa pé tó àwọn ọmọ yìí o kí ròyìn dé sì gbé kí gbogbo ayé rí pé tó àwọn ni wọ́n sọ pé tó ká kojú wọn gbogbo ibi tí a bá ti fẹ́ jẹ yorùbá ká fèsì ibẹ̀ ọlọ́run mọ̀mọ̀ mu wà agbára mélòó wà làwọn fúlàní wà ní wọn ò tó ń tọ́ ń pera wọn wọn fọlọ́ gbura fún yín wọn ò tó ń tọ́ ń pera wọn ọlọ́run bá lódùmarè ń bọ̀ ṣùgbọ́n tá a bá ní nǹkan tí àwa náà ní lọ́dọ̀ àwọn bàtà jogún náà bàbá ká bẹ̀rẹ̀ sí lò ń sìn ká bọ́ta wọ́n sọ̀rọ̀ ló kọ̀ táwọn bàbá bá mọ̀ pé à ń jẹ àwọn yorùbá kàn pé gbogbo wa sí kàn pé ọ̀ní kàn pa láàfin kàn pa àwọn bàbá àwùjalè gbogbo àwọn bá yẹn kán bá jókòó kán wá pè wá kán invite gbogbo wa wá ọlọ́run bá lálágbára èmi ò tó nǹkan kan àwọn tó tún lágbára dúró wá pọ̀ lọ pọ̀ tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ kán pe gbogbo wọn jọ so tìyẹn sì tó máa pè wọn jọ tó bá mọ̀ pé lè kan ru wa náà ipá náà sì lè ní pátá lè kó kán pè wá káwájọ jókòó káwo bá ṣe fẹ́ ṣe tí ò ní sí nǹkan kan ẹ̀mí gbọ̀n nǹkan kan mọ́ ẹlòmíràn ń gbọ́n gbòó ni kò mi rí ẹlòmíràn ní olùkọ́mándì mọ́ olójú àwọn tí mo ṣe lójú wọn rí ẹlòmíràn ló lè ṣe báyìí ẹlòmíì tí bá ṣe kan lójú ẹ yóò sọ mẹ́wàá ṣé nǹkan tí mo sọ yìí ẹlòmíì á sì ní ẹnu ni so àwọn tí wàá mọ sọ pé ẹnu nìyẹn èmi mọ bẹ Ọlọ́run kí nǹkan dẹmi àti wọn pọ̀ <laughs> wọn lè rí pé kì í sọ̀rọ̀ ẹnu ṣùgbọ́n pé kẹ́nìkan wá lóhun dìde ṣe èmi ìwọ ni mi Sunday Igboho mo wá bọ́ ọ̀tá o àbá ah, nígbà tí wọ́n bá fi dọ̀tún la Buhari ó pàṣẹ láti Àbújá sọ́jà tí ó ka mọ́ta nkìdé yóò ju togun boko haram tó ń jẹ́ ilẹ̀ Haúsá lọ wọn ò ríra wọn bẹ̀ yẹn tá a bá dẹ́rẹ̀ wò nísìn ẹ̀ rí i pé wọ́n yìí máa lọ́wọ́ gbogbo táwọn ṣe ilé haúsá tán mú jẹ yẹn táwọn bá bẹ̀rẹ̀ wo mí sí wọ́n yìí wọn àlọ́ torí pé àwọn yorùbá kan náà ní ọ̀lọ́ bá wọn lọ́hùn tí wọ́n sọ pé àwọn ọmọ bí wọ́n ṣe wọ́n ṣe nu pa ẹ̀ làwọn ọmọ ayákìlá làwọn ọmọ bẹ́ẹ̀ wọ́n yẹn ta la parí ta ìyá yóò la parí ìbíjà yẹn làlá fẹ́ gbé ó tó fi gba sùúrù nìyẹn ó gbọgbọ́n kì í ṣe nǹkan tí yẹn kàn kágbára ọ̀run tó kó funpa tó kó lóńdè tó gbé bọ̀kọ́rùn tó lọ́fẹ́ lọ́pàdé fúlàní o bí bẹ́ẹ̀ kọ́ wọ́n táwọn bàbá yẹn ó sì wí kán sáyìn fún wa pé àwa la ṣèwé fún yín pé ìyà gbọ́dọ̀ jẹ yorùbá gbogbo bí kíbi tí ilẹ̀ yorùbá dé ẹ lọ ṣàbò lórí ẹ pa àwọn ọmọ tẹ bá mọ̀ ń bẹ ká ẹ ṣàbò àwọn ọmọ ń bẹ àwọn ọmọ ń bẹ lẹ̀lẹ̀ bàbá mi àwọn ọmọ yorùbá ń bẹ ńlẹ̀ tí wọn ò ní sá rárá àwọn ọmọ tẹ́wọ̀n tán jó àwọn ọmọ tẹ́wọ̀n tán jókòó wọ̀nyí wọn yìí sọ wọn yìí sẹ́ran rírọ̀ but ọgbọgbọ́n àlèkànṣọ́ gbọ́yà ẹ mọ lọ sí ìkiri ibi tí wọ́n ti ń pa tí wọ́n ti ń kidnap yorùbá ẹ mọ lọ Òṣogbo ẹ mọ lọ lọ́rin ẹ mọ lọ sí yóò di nǹkan mímọ́ wa lọ́wọ́ tó bá ti dá wọn lójú pé àwọn làwọn bí wa àwọn sì làwọn bàbá àwọn ni bàbá wa lẹ Yorùbá ń bí wọ́n sì ṣe bàbá burúkú wọ́n dẹ̀ sọ̀dà lẹ bàbá tí fìyà jọmọ káwọn náà bá gbádá rẹ̀ kàn ó tì wá síwájú bàbá lọ bàbá nílọ káwọn bá gbádá rẹ̀ kàn ó ní ká nìṣó níbẹ̀ bàbá lọ bàbá nílọ bàwọn gángan ò